Dákọ̀. Ìyá Ṣayọ̀. Ṣé rí i pé gbogbo aṣọ yìí kéré ni? Dákọ̀ èyí gangan ló bọ̀n. Gbogbo abẹ́mi ló wọ̀n yẹn gbogbo wájú. Ó kéré mẹ́. Ó kéré. Ọ̀dẹ̀ lọmọ yìí ọlọ́run jẹ́ ògbọ́n. Èmi ò ṣàlàyé fún ẹ pé kó tó di pé ó dáa fún mi lẹ́kọ̀ọ́ yìí. Àrà tí mo dá kò ṣe kékeré. Àrà tí mo dá lẹ́kọ̀ọ́ yìí kí n tó ní ṣọ́ọ̀bù tó rí yìí àwọn ọlọ́kadà àwọn onítìrẹ́là àwọn píkìlà àwọn agbèrò à kò sí àwọn tí mi gbẹjọ́ fún kò lè yóò bá dáa fún ẹ lẹ́ǹkan tó o bá ti lọ nísìn síbẹ̀ ló ṣe báyìí bàmí ìwà ló tún ṣe báyìí bí ipò fẹ́ mú kan lẹ̀ ní ó bá wo gbogbo ọ̀nà tó lọ síbi ni àlá ó máa wà lórí ẹ̀ pé ọlọ́run ọba jẹ́ kí n gbà bí kọjá jẹ́ kí n gbà bí lọ jẹ́ n gbà bí lọ jẹ́ n gbà bí lọ ní ó kàn fọwọ́ sọ́pọ̀ ní ó kọ́kọ́ owó jáde gbà ló bá ta èyí tó kó yẹn ló máa mí báyìí tó bá rìn ọlọ́run kúkú ṣe gbogbo ẹ̀ ló kún ló ṣe báyìí ló máa mì ló máa mì ló máa mì bí ìgbà táwọn ẹlẹ́wọ̀n ń kàn géètì tí wọ́n fẹ́ jáde ní ó máa mì ní gbogbo ó máa mì làwọn ẹlẹ́wọ̀n ó máa jà ń bẹ̀ ní ó máa mì. àmọ́ tí o bá ká gbogbo ẹ̀ sínú aṣọ báwo ni ó ti fẹ́ rí nǹkan tí wọ́n fẹ́ náwó sí kò sí ó yá wá lọ. Ah, ah, ẹ wo ẹwọn tẹni kí n máa wọ jáde sí ojú mama tì mí ń ta. òyà gbẹ́sára ni ìgbà tí èèyàn ṣe pé ìgbẹ̀sẹ̀ ló gbéra ó yá wà máa lọ wà máa lọ bí mo ṣe ń wọ yẹn kó o máa pẹ̀ka lọ ọmọ mi ṣàdé pẹ̀ka kí ló ń fọwọ́ bò fún jẹ́ kí wọ́n rí nǹkan tọ́lọ́ ń fún ẹ ló bá tán ló bá gbèjó lọ báyìí. Sir. Um, Wá wá kí ni bíbá bíbá yìí dọ́sítì. Ok sá. O ní láti kí ni. Ṣayọ̀. Sir. O ní láti kí ni bedroom. Eh? Bedroom mi náà dọ́sítì gan. Hmm. Lọ kí ni báyìí. Fẹ́lẹ̀ rẹ̀. Ó dọ̀tí gan. Ah, ó dọ̀tí. kí ló bàjẹ́ fàáyé ìwọ tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó máa kan òun gbọ́ mi ná ṣé ìgbà tó gbé àṣepọ̀ yẹn fún ẹ ṣé ó gbé ọ̀rá sí ojú kìíní. wọn ló kóńdó. kò ló pamọ́ sí i èmi lọ ò ní yọ̀ sí mi ò dì fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi ni ò ní iyọ̀ sí ẹ́ èmi ni ò ní iyọ̀ sí bọ́ọ̀ ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí kí ló ń pe màmá ẹ fún ọlọ́run gbé mi lọ sílé olówó ó ń pe màmá ẹ wàá tún padà lọ kó tún gbé àṣepọ̀ sí i tí ò ní gbé pọ̀nmọ́ sí tí ò ní gbé ọ̀rá lẹ́ẹ̀kan sí ní gbogbo ó bá yọ mi sọ fún àwọn ìyá Kofi mi sọ fún ìyá Abdulhavi mi pe àwọn ọ̀rẹ́ mi mi pe àwọn aládùúgbò láàbà tá a tán láṣepàtì láàbà àdúgbò jẹ́ ó ma dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò ṣe é bàbá ò ṣe é bàbá ò ṣe é bàbá ó mọ̀ pé ọjọ́ tó gbé mi sí ọkọ̀ tí mo gbé òkun kọ́ ọ̀hún báyìí nínú ọkọ̀ tí atẹ́gùn tútù fẹ́ sí mi mò ń ṣe àtọ́wà lọ́kàn mi pé ìwọ ọlọ́run ìwọ ọlọ́run ọmọ yìí kó jẹ́ àná fún mi kó jẹ́ àná fún mi o kì í jẹ́ àná mi tó bá mú ata ni yóò dúró tara ẹ̀ gbẹ̀gúrò yóò dúró tara ẹ̀ tó bá dúró ta ló máa sọ gẹ̀ẹ́sì ló máa sọ gẹ̀ẹ́sì ló máa ṣe sí sí àbí ìgbà tí ejò ń sin tán.